الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على مبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته بس الله وبعلا نجله أنت رأيك يا تيجي فوق الفاوة olùfẹ́ wa olùṣìpẹ̀ wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kó bá nábi náà tàwọn ará lera tàwọn sọ̀hábà rẹ̀ àmbẹ̀lá wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn àfẹ́ wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà àti lágbà ọlọ́mọdé sànú wa láàzàrà kẹyàmù òní láàrin láàrin magrib sí ìṣáì kí ló àti àfi ṣe lẹ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́ náà ní riyadu sọ báàbù tí a fẹ́ bẹ̀rẹ̀ ní ìrọ̀lẹ́ náà ní báàbù kẹtàdínlọ́gbọ̀n báàbù ta'zimu hurumatil muslimin báàbù kíyàn máa bọ̀wọ̀ àwọn mùsùlùmí wa bayani huquqihim àtàlàyé nípa ẹ̀tọ́ wọn àlàyé nípa ẹ̀tọ́ wọn والشفقة عليهم كيدي ما دير ولك ورحمتهم كيدي لام ولجو باب تعظيم المؤرمات المسلمين باب كيما كان وقف وهو مسلمين بيان حقوقهم تلاين كأتوم سواء مسلمين والشفقة عليهم كيدي ما دير ولك النار ولجو ورحمتهم كيدي ما تكيما kàràláwò tààlá ọlọ́run ọba tó gajù lọ́tọ́ báyìí pé mẹ́yàn azimu hurmatullah huwa khairu lahu inda rabbi gbogbo ẹni bá ń gbé tóbi àwọn àyẹ̀wò ọlọ́run ọba ilé ìjẹ́ orí fún lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ kàràtààlá man yu'azzimu sha'a'irallah fa innaha min taqwa al-qulub gbogbo ẹni ilé ìwà nù payà ọlọ́run nù بايا من المؤمنين وقال تعالى من قتل نفسا بغير نفسه انت بعد ميكا لا يكون ذو بك او فساد في العرض اما انت هو بجلوري لكن بعد بجلوري فكأنما قدر الناس جميعا انت ببوي يعني من احياها ومدى اللي ميكا فكأنما آيا الناس جميعا انت ببوي يعني انت ببوي يعني حديث 222 222 عن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم kọ́mọ́ kọ́lé yìí nìyẹn. ọ̀hún wa ń bẹ̀rẹ̀ tó ìgbóná yìí lẹ́yìn yìí. ọ̀kọ́lá ta ara wà fi jẹ̀nà kalmọ̀ ọlọ́ni rẹ̀ ìwọ́n níbi sílẹ̀ mẹ̀rọ yẹ apá rẹ̀ fáwọn mọ̀mí ni. ayé ayé màá tàrà yìí lórí ẹ̀. àwọn bídà ọmọ sọ pé ọlọ́ni kẹrẹ̀ yẹ apá yín lẹ̀ fáwọn òbí méjèèjì olùlọ́wọ́ alùfáàníyà pé wà fi jẹ́nà the same uh, language ni wà fi jẹ́nà akalẹ̀ mọ̀mìnì rẹ̀ ya pààrẹ lè fàmù wọ́n á ní ọlọ́run tó ní kẹrẹ pààrẹ ẹ máa kúlẹ̀ fáwọn òbí yìí lọ́wọ́n wíwù yóò tún máa fi tù ní ọlọ́run sọ́gbẹ̀ wà fi jẹ́nà akalẹ̀ mọ̀mìnì wà níbi islam rẹ̀ ya pààrẹ lè fàmù mọ̀mìnì ọlọ́run ó ní wa yẹni ga ṣe gbéraga ìtumọ̀ rẹ̀ ní mọ́gàpá mọ́gà fọ́ ya kwa yá kọ́ alẹ́ wanda àmọ̀ mi ní ọmọ mi nígbà ìṣẹ́lá ọmọ wa ara ọ̀ ó ní wa bẹ́ẹ̀ ni ya yá kọ́ le, ọlọ́ọ̀lẹ́ gbéraga gba àwọn òbí ẹ̀ lọ wọn ẹ̀rẹ́ yá wa kí ni kọ́ fún wọn wallahu ta'ala alam. على رسول الله صلى الله عليه وسلم وسيدنا أبي موسى رمضان ينسي المؤمن المؤمن كالبنيان مؤمن كالمؤمن كجي قدى بجناني يشد بعض أوبالا أما يبقى إما أنا بك جلوني فشبك بين أصابعه أواكي أما كان بيوان يشد بعض أوبالا كاي أجي كل بركة ó dé wà ẹbá ń gbádà náà bẹ́ẹ̀ yóò máa gbó ìgbà bẹ́ẹ̀dà àwọn mùmí sínú mi ní a máa ń ra lọ́wọ́ ni wọ́n já mùsùlùmí náà síbẹ̀ ọlọ́ọ̀bà kánú ọlọ́ọ̀bà wà á ní o ẹ̀bí musa rabi allah qala qala rasulullah sallallahu alayhi wa sallam man mara fi shay'in min masajidina aw aswaqina wa ma'un nablin fa yumsik aw liyaqbid نزالها بكفه أن يصيب أحدا من المسلمين من بشيء متفق عليه الله أكبر هو إسلام النبي محمد صلى الله عليه وسلم قال إيه؟ من مر في في في شيء بشيء إما أن قد أبنوها كان من مساجدنا وحكمنا ما لا سوى أو أصواتنا بلا نجاوى ọmọ òun nábìlò nì sílẹ̀ mú ọkọ̀ lọ́wọ́ ó ní mọ́kọ̀ lọ́wọ́ mú bí àìkọ́ fẹ́ gúnyàn ó di nǹkan yìí sì kò ọ̀yà dìmú láàrin àwọn lèyẹ gbédó ara nìṣọ́ àrìn ilẹ̀ àbí kó dorí ẹ̀ mú ó di wa dìmú lágbé kó fi àwọn èèyàn bí àìkọ́ fẹ́ rí ìríyọ́kọ́ ọyọ́dà lára bí àìkọ́ fẹ́ gúnyàn yẹn ó dẹ́rù bà àwọn èèyàn sọ wà níbi ìdánsọ́ ó di oni kọ́yà ẹgbẹ́ mú pẹ̀lú ọwọ́ rẹ̀ an yusiba ahadan minal muslimin kó bá rí pé wà lè gún ẹnìkan náà mọ̀ mí nínú àbíṣẹ́ nínú kankan pẹ̀lú àwọn kadà yìí mítà fọ́kọ̀ aléyìn imam buhari àti muslim bá fi wa wọn nauman bin bashir radiyallahu anhu قال قال رسول الله إذا قال من؟ All right, ما بينهم السود 124 النعمان عن النعمان عن بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تواديهم الله أكبر كان مسلم ما دي تسري وبالي يعيش أما أدية أدية لقل قبوم من أفجوا المؤمنين باي نفي على ما أما مسلمين باي نفي على ما ترى مهم ترى حمهم àti ìmọ̀ sí àánú ara wọn lójú àtúkìm àti ìmọ̀ kẹ́ra wọn sọ̀rọ̀ jẹ́tẹ̀dọ̀ ó dàbí odidi ara kan kò yẹ odidi ara yẹ kan ìsọ́pàá mi ní ọdún wọn tí ẹgbẹ́ kan bá ní sọ̀rọ̀ àkàdé bá mú ní sọ̀rọ̀ ní ìsìn àwọn ara yòókù ní òṣèlú kò sí nǹkan tí ó kà wọn ọ̀dá ara òṣìṣẹ́ èrò jẹ́tẹ̀dọ̀ bí sahari wọ̀lọ́mà gbogbo ara yòókù ní àyọ̀mà sáìsùn títí máa rí nira ibà yẹn òtútù yẹn sápẹ́sẹ̀ ló mú àwọn awọ́ọ̀lù yẹn kókò tó káwọn pẹ̀lú òun gbogbo ìkòkòrò lásán àbí ìkòkòrò náà gbé ẹgbẹ́ múyàn lẹ́yìn àwọn ọdún yẹn láwọn yẹn gbogbo á ní máa fi rẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí ẹlòmíì ní ìsìn jíṣẹ́ ẹ̀dá fara kò sí ìjọ kankan ìsáàlù àkànbẹ̀rẹ̀ pé ah, ọlọ́run yẹn wọlé ti wọ́n ti ó ní ẹgbàgbọ́ pé ilé àwọn mùsùlùmí wà nílé àràfá àbí mìnà ìgbàgbọ́ pé tẹ́ǹtì kan jóná mìnà ó lè tàwọn èèyàn létí o ní àjì ní wọ́n ti kọ́ lórí pé ẹgbẹ́ ẹgbẹ́ pé àwọn mùsùlùmí borí náà ó làwọn mùsùlùmí yẹn ó ti ẹgbẹ́ kó gbẹ̀kó ti kọ́ ẹni ìwé tó wà ti wá kò bá àti òfin ayé lọ kí wọ́n ní mùsùlùmí ní ẹ̀kọ́ yọ ó ní mùsùlùmí borí náà wọ́n ní mùsùlùmí Pakistan ní ọjà alhamdulillah alhamdulillah kí ẹ̀fẹ́ kò sí lọ́kàn nù wọ́n yé mùsùlùmí nàìjíríà ní nàìjíríà ilẹ̀ haúsá ni àbí ilẹ̀ yorùbá kò sí lọ sí èbì north ni àbí south ni tí wọ́n ní north ni ni alhamdulilah alhamdulilah wọ́n ní ah south ni ní wọ́n ní state wo ni ná wọ́n ní ọ̀yọ́ state ni local government wo ni ná ọbẹ̀ ẹ̀wò bá kùn bí ọ̀kàn wọ́n ti kàn án ẹgbẹ́ wọ́n wọ́n kò tó náà lẹ́yìn mùsùlùmí ara wá ti gbọ́ pé nǹkan tẹ̀lé mùsùlùmí nìkan ó ní phillips ẹ̀ láàyè lọ́pàá tó pé ọ̀pọ̀lọpọ̀ wa ní phillips ní sẹ̀rẹ̀ nígbà fara kankan kẹ̀ àmì ní sẹ̀rẹ̀ ní àríyá wa yìí kí ẹ fi wọn rà ah kẹ́kẹ́ ni wọ́n gbéyàwó mi àti oyún ní ẹ máa rọrùn sùn kí wọ́n máa sọ pé ìjọba yìí ń tíráì ń tíráì kí ni nípa ọdún bẹ́yẹn kò sí ẹ̀kọ́ máa sanwó jùlọ kọmọ sàn tí kẹ́lẹ́sì wọn àwọn tó bò fún wọn sí nìyí ẹlẹ́bìnrin àbá àbújọ ìrò àmẹ́wọ̀n ẹ́ Gbé ìrìn ẹ̀rẹ́ tó ń kú ìjọba bá sísọ́rìtì ṣe àwọn ní kọ́mọ àwọn láńtọ̀ ẹ bá rí ní orí ìdábẹ́jẹ́ alájáde ti làwọn afáwà tó wá gbà ẹ̀ nígbàrà sí Àbújá ẹ bá rí railway station ẹ̀rù kọjá rẹ̀ wà ní àdúró báyìí àwọn express ẹ bá fẹ́ lè tó láyìn àìbáwò ẹ tó láyìn àìbáwò ọ̀làwílẹ̀ wà lórí ọlọ́run náà fi gbọ́ ìkẹ́ sáré sánú wa wani malam ba ba wani zama kuma ṣe sẹ́ni a kawo alájin ka kawo wọ́n náà bá dúró ojú òfin àwọn ẹlòmíì wọ́n ó dìde fún àwọn ajáyẹ fún lóní ara káfọ́ lẹ́nà tó bá lọ ẹ̀dùn àti ní ìrà wàhálà ni sẹ́ni yẹn ní sẹ́ni yẹn gan ọ̀yọ́ tó láì lọ mo ní lára ayé lásán kò àyè lásán kò àyè mọ́ mọ́ yìí ọlọ́wọ́ mọ́ ọ́nà sí dáadáa ló bá lè mú ló bá lè mú kẹ́kẹ́ jẹ́ wá fún wa abanigbana kó kára ní tẹ̀lé àmọ́ kára mọ́ tẹ̀lé àwọn ọ̀rọ̀ ẹ̀yìn kan kó tẹ̀lé òun òun mọ̀ lọ́bi tó tẹ̀lé àyè jókòó first class ló wà mú wọn lọ aláàjì fóònù wa first class ló fà wọn sí o ó máa dúpẹ́ fún àmọ́ ẹ ìlú sí mà àìsàn pọ̀pọ̀ lójú ọ̀nà àwọn tẹ̀sílìm tí wọ́n lọ sí Àbújá lánàá bí jẹta wọ́n ní wọ́n tún ọ̀nà kan sí tó ọ̀nà kan àwọn èèyàn gbà wọ́n ní bára ń mẹ́tò mẹ́wàá lójú ọ̀nà ọ̀nà kan yẹn gan ọ́ dání bí ẹrú pé yó ó di عن ابي هريره رضي الله عنه قال قبل قال قبل النبي صلى الله عليه وسلم حسن ان علي رضي الله عنه وعنده القى بن حاسم فقال القى ان لي عشره من ولدي ما قبلت ام احدا فنظر اليه رسول الله صلى الله عليه وسلم فقال من لا يرحم لا يرحم الله اكبر متفق عليه الله اكبر ìtọ́jú ọmọ láàrin ọmọ lójú النبي محمد صلى الله عليه وسلم ما سيدنا قبل النبي صلى الله عليه وسلم حسن بن علي النبي مو ابي حسن وما علي يعني أما مارن وما فاطمه وكذا بمرأة يقول وكذا وعنده أرقعوا ابن حاسم أرقعوا نجمك من أرقعوا نوع وسلم من أم حاسم أدعوا فقال الأرقعوا لبعض واحد يا رسول إن لي عشرة من الولد fún ọmọ bímọ mẹ́wàá ma kaba mini um ala in kija daga kare nuwa nazara ilayi rasulullah sallallahu alaihi wasallam nabi wa guba yi pe iwo akala nabi wa guba yi pe man lam yarham la yuham en ti ba ni en ti ba la ni lójú ani sanu na en ba sanu ani sanu ti ma sanu ni ta gbo e ma sanu sabe àwọn yẹn fún na fún àwọn fún àwọn náà ìsánú wa náà من لا يرحم لا يرحم انت يبعث عنه عن يسعنه هنا متفق عليه امام بهاد مثل قبل سوا 226 عن عائشة رضي الله عنها قالت لما الناس من الأعراب على رسول الله صلى الله عليه وسلم wọ́n bá àwọn arákùnrin kan náà wọ́n lágbàá ọkọ̀ wọ́n bá níbi sallallahu alaihi wasallam wọ́n bá alálejò sallallahu alaihi wasallam faqalu wọ́n lọ pé atukabbiluna sibyanakum wọ́n á ní sí àmà kí àwọn ọmọ wáyẹrẹ yìí قالوا نعم وني بيه فقال نعم وني بيه فبيجي بيه بيه قالوا لكن والله ما نقبل او كده وما واع فقال رسول الله صلى الله عليه وسلم او املك ان كان الله ينزل من قلوبكم رحمه ẹ̀rù pé mo lágbára rẹ̀ láti dá adórin tí wọ́n fẹ́ yọ àánú kò lọ́kàn yìí àánú mi sí lọ́kàn yìí àwọn ọmọ tó máa gún ọ̀bẹ káàkiri wọ̀nyí jẹ́ rí rẹ̀ kò sáàmù lára wọn ni ìyẹ́ ẹ̀tọ́ ẹ̀kọ́ gbìyànjú sí la ìyẹ́ ẹ̀sìn bá bá ti síkì rẹ̀ ó kàn dàgbà rọ́ọ̀fù náà ni jáàsọ́hùn jáàsọ́hùn ló fi dàgbà olóyún àánú ló bẹ́ẹ̀ níjú àmọ́ wọn ti ìyá tọ́jú sí bàbá tọ́jú yóò àmọ́ tó di bàbá òyòyò tó di bàbá bàbá títí tó ó di yé wa bó ṣe lọ nìyẹn o ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n won وعن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحمه الله متفق عليه حديث والد لا قائم من لم يرحم الناس عندي باسع نوعيا láyé ọmọ ọlọ́ ọlọ́run ní sànú òun náà sọ ẹ̀ka náà lójú mo máa sọ fáwọn èèyàn pé èyí táwọn Yorùbá máa sọ pé ojú àmì ti fọ́ ìkàlókùn káwọn mọ̀ sọ́mọ́ àyíká náà pé ojú kà ti fọ́ ìkàmúlò àwọn ojú àmì bá ìsìlámù káwọn máa ṣẹ́yìn ó di yé jáde ká máa wí pé ojú kà ti fọ́ kí ni kàánú lókùn jáde máa wí bá àní máa sọ ojú àmì ìgbọ́njú ara àwọn oníṣẹ́ kàjú wa ó di àwọn tí wọ́n sọ Yorùbá ni wọ́n kò wá sí islam lára ti wọn àwa yorùbá sí làwọn náà right wọn ní làwọn náà ó di ẹwà ẹni kẹ́lá mẹ́kàn sọ nípa bí ọ̀rọ̀ àwọn náà sọ nù ó di ẹwà tó ní òyìnbá pé wọn pé bá a ti gbá nílé ọkọ la gbá nílé àlè ara o bá a ti gbá nílé ni wọ́n gọ̀ nílé àlè wọ́n ti sórí mu bá a ti gbá nílé ni kí ni wọ́n gọ̀ nílé àlè ara o ilé àlè ni wọ́n pè ẹ̀fẹ́ àlẹ́fẹ́ mú àyẹ̀tò bí mọ̀ṣọ́ ti wa láwa Yorùbá gidi bí wọ́n ṣe gbá ní ọkọ̀ ló ń pa. bóò ní lọ́lọ́ sí ẹ̀yìn lọ́yọ́. ẹ̀yìn tó súnmọ́ ìsìlámù díẹ̀ ẹ̀yìn tó súnmọ́ ilẹ̀ Haúsá díẹ̀ ó yẹ pé bẹ́ẹ̀ wọ́n ti sọ́dọ̀ sí ó di ẹ̀yìn ọgbà àwọn afọ́dàdà lọ́dọ̀ yìí wọ́n ti bá ti gbọ́n ní ọkọ̀ la gbọ́n ní alárìnà àbẹ́ẹ̀ni àánú jẹ́bẹ̀ẹ́ lọ́dẹ̀ lọ́dọ̀ tí wa kí bí kárí yorùbá àwọn yorùbá gangan oye wọ́n ti máa sọ lọ́dọ̀ tí wa ni pé wọ́n ti gbánlé ọkọ̀ ló gbánlé àlè àwọn ọba ti gbánlé ọkọ̀ mi mi ọ̀rẹ́ ọkọ̀ gbọ́n wọ́n ti gbánlé ọkọ̀ ló gbà láti pé wọ́n ti gbánlé ọkọ̀ ni wọ́n gọ́ọ̀lé àlè wọ́n ti sórí ibú ẹ bá nyàlè ọgọ́ ni wọ́n ti sórí ibú ni alùbáríkà lẹ́yìn ti fi ta ó ti yẹ kabiru mo ti rí nìyẹn wallahu ta'ala alam naam. كنا ويلهم عن أبي هريرة رضي الله عنه علي قال رسول أن الرسول صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم للناس فليخفف شو أنا قلت لك ما بلاقي في بلاقي ثانية هون ما يكفي ما فعيا تبو ما كسرة تبو فلي نسبي فيه أودي ما كسرة سكرو إذا صلى أحدكم للناس بلاقي فمي فليخفف بفيه فإن في إم ضعيف قال أنت اللي والسقيم على عالم بينهما والكبير على جدب عالم بينهما فإذا صلى أهدكم بنفسه حدا وكيلوه فيتول ما شاء فعبوا kala sọ pé náà ẹ alimuran sí a ìlú wọ́n ló ń kí nǹkan fúnra rẹ̀ tí bá kala kó Abdulwase ó ti bèrè rí ń bèrè rí ní àwọn ìgbàtí bèrè rí nípa wílé ọlọ́kùnmọ̀ ọ̀nà mìíràn kí àwọn ti yẹ yí bó ti lọ nìyẹn wọ́n ti kí ìlànà èyí nípa lọ gbọ́ wọ́n ti kí ìlànà èyàn ṣe fúyẹ́fúyẹ́ máa ké sọ́tò bàkárà àkàì ẹnìkanjọ́ kan ẹnìyàn máa zùrù jẹ́bẹ̀lẹ̀ àmẹ́ tí mẹ́tìrì fà mẹ́tìrì fà wọ́n ké fàtàkì wọ́n bá kú sọ́tò bàkárà arákùnrin kan ní sálámà lórí irun ojú bọ́tẹ́gbẹ́ kan ó bá kírun tiẹ̀ ló bá gbọ́nà lọ àwọn ìbá máa kiri rẹ̀ wọ́n bá sọ́nà wípé yá Rasulullah à ń kírun lọ́pọ̀ ló sẹ́yìn náà máa ń dùn jẹ́ bẹ̀rẹ̀ arákùnrin báyìí ó dẹ̀ járùn ó dẹ̀ járùn rẹ̀ kí ẹni pé wọ́n kí ó jẹ́ járùn rẹ̀ kí ó ní yá Rasulullah mo gbé bùkátà mo fẹ́ lè bí fáwọn ìyàwó mi lé màá dùn fún jábà tó kí n wá ń kí sọ́dọ̀ bàkárà ma gbé ah eléyìí ló ti káwọn ìyàwó mi ò bínú pé ibi ń kàwọn anábì ni wọ́n máa gbọ́ sí ọ̀rọ̀ pé sọ́dọ̀ anábì ni ah afatanu anta ya ma'az ó fi sínú ọ̀bẹ́yà ni mo ní oṣù wọlé nì sí oṣù ọdún ha sí àwọn súrà kéékèèké mo ló fi wọ́n sí akébá abọ́kà two hundred and eighty six verses ah, ah ah ah ẹ máa mú nǹkan fún yẹ ó di yẹ àbá àlàdìmọ̀dín lọ́kàn gbogbo ó ní yẹ òṣèlú nínú ọlọ́run sànú wa ó ní ìdásọ́lá àdúkùn lè nà sábẹ́ kírun fáwọn èèyàn sọlí yóò hafiz kò sì fi yẹ kí ní àtìlẹ́nà kí ìdájọ́ àdásọ́lá kíkúrí ẹ̀rọ ẹ̀rọ káfíìn ìnà fíhìm dọ̀ẹ́ fúláwọn tí wọ́n lẹ́wà nù wọn wọ́n àgbàlagbà wà nù wọn وإذا صلى أحدكم لنفسه طبعا كانوا فهم عليه فليوتلوا ما يشاء فعبد بعض بيه فعبد بعض بيه كما كان كم ناسي كي آل مران كما كيلو رزاق كان قلوني في جو وفي رواية وذا حاجة كيف عامي أنتو ني بكاتا منوا بإذن مبيلك وإذن سيفي نفاهم يا وين لي كما كان أودي وذا حاجة 229 وعن عائشة رضي الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم يدعى عمل وهو يحب أن يعمل به خشية أن يعمل به الناس يفرض عليهم متفق عليه الله أكبر مرة موافيد عائشة رضي الله عنها قلنا نقول لك النبي السلام يفرش جكر النبي وقال على فشيش ẹbẹ̀ tí orí kẹjọ àkàrà pàtì rẹ̀ wọ́n wọ́n yóò ṣíbò àyà àmà bí ó wù láti ṣe yẹn wọ́n yóò pàtì ṣaṣẹ́ tẹ̀lé àyà àmà bí kíkà kó tó bá ń ṣe yẹn ìwọ̀n pàyà pé náà sọ àyà àmà bí náà sọ ọ̀yẹ̀ máa ṣe káyọ̀ máa kọ́ sí fún máa ṣe ṣe fúradà alẹ́ yìí tó náà wà á sọ di ẹ̀rọ ìlẹ̀ lọ́wọ́ ó di eyín wọ́n ti gbogbo ya wọ́n àṣọ́dọ̀ ọ̀rọ̀ yẹn yóò di wàhálà ó di yé wa wallahu ta'ala alam number two hundred and thirty wa anha aisha radiyallahu anha ni wọ́n pé kárẹ̀t nahahum an-nabi sallam an al-wisal anabi sallam ilé wọ̀ fọlá bí ma àgbà yìí ojú ojú ọ̀rọ̀ tó ti tó ní jẹ tààrí tó ní jẹ kankan rálẹ̀ ànábì ara ọ̀ na ha hùn nàbí sẹ́lẹ̀m alim ní wìsáàl ànábì kọfọ́ alim àti wìsáàl rámatàláhùn àánú ni kààlù iná ka tó wá sí wọ́n ni wà ní ọmọ àti ọmọ agbára àgbáríkò kààlà iní lẹ́sọ àkàyà àtìkùn rábì ní èmi ọ̀dàbí yìí o inni àbíyìtò yìí ti ẹmọ ni màá sùn lálẹ́ wọ́n sì mọ̀ fún mi jẹjẹ rọ́bì ọlọ́run bàbá mi mọ̀ fún mi jẹjẹ òsìkì ni ọlọ́run mọ̀ fún mi mu متفق عليه أدر ما ناو يجعل في في قوة من أكل وشرب ونحن نقول ما في الأكبر لك يجعل لك مجاب ممم 231 وانا أبي قتال حارث بن أربعي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث بايك إني لأقوم في الصلاة لما حديث لا تكيرون لما كيرون واريد ان اطول فيها ما فكر كاسوره تقوم فاطمى بكاء الصبي ما gbọ́ ọmọ tí ń sunkún lẹ́yìn yẹ which is àwọn obìnrin máa ń kírun lẹ́yìn àníbi ìfẹ́ lẹ́nu èdè ìgbàgbọ́ fíkìrì sunna bí fíkìrì hadith náà ké àwọn obìnrin wọ́n máa kírun lẹ́yìn àníbi ìfẹ́ lẹ́nu ó di ẹyin ó ní màá fẹ́ kí n kéṣọ́ ológun fàásùmá bùká ọ̀sẹ̀bí màá gbọ́ ẹkún ọmọdé ọmọ wẹ́rẹ́ àtàjọ́ wọ́ọ̀sì fi sọ́láàtì màá bí nígbà tó lẹ́gbẹ̀ẹ́ máa dèwò karahiyatun an asukur ala ummi yìí ní fẹ́ fara ní ìyá ọmọ yẹn ìyá tó máa ń dé gẹ́gẹ́ adáwọn ìyá ìlú ẹ̀kọ́ ni ó lọ kúta yìí ó bẹ kẹsàn tó gbé yóò kà sọ tẹ̀lé Allahu akbar ọdí ọba ní ìṣẹ̀lẹ̀ ó di ẹwà gbogbo gàgàgàgà ní mi kò sínú ìsìlámù ẹlẹ́ẹ̀lẹ́ ni ó di mahalan mahalan mahalan ẹlẹ́ẹ̀lẹ́ ẹmú gàgàgàgàgàgà ó di ẹlẹ́ẹ̀lẹ́ ní kò tún kàá pẹ̀lú pé kìí kan ọlọ́run tó àfọ̀rọ̀ ẹ̀yọ ọlọ́ọ̀bà àṣùkọ̀ àlà omi ìṣẹ́ bàrá nìyí yẹ ó di wa muttafaqu alayhi bí rọwá o Bukhari Imam Bukhari àti Muslim gbà lè ti wa وعن جود بن عبد الله قال قال رسول الله صلى من صلى صلاة الصبح هو في ذمة الله الله أكبر حديث يوفوان جرانتي nígbà pé ká máa kírun àṣùbá ìjàmá àti gbogbo nabi sallam ni man salla salatu subhi huwa fi dhimmati allah ẹni bá lè kírun àṣùbá ń jàmá ẹni bá lè kírun àṣùbá ó wà nù agbo ìsọ ọlọ́run ọba fala yatlubunnakumullahu fi dhimmati shay'an ọlọ́run ọba obìnrin kan lọ yá jùmọ̀ sọ yín fúnà ẹ̀yìn náà ọmọ yẹn tó ó min dhimmati shay'in ìdìrí kọjú lọ́wọ́ bá ń gbóhùn fẹ́ máa gbìyànjú lọ́wọ́ rẹ̀ yóò kà mú ثم يكبه في وجهه على النار هو الدريه كلنا ولا ما فيها جوالوبا رواه اما توبا ورواه نجمع ها ها هم قالوا سيدنا ابي كتاب ابي قالوا جند بن عبد الله قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاه الصبح هو في ذمة الله يتبكر وصبان الجماعة أو أنه جرانتي بجرانتي دابب ولوه سبحانه وتعالى أو ديوان أو أني صلى الله عليه وسلم أو أنه أمان ولوه يعني ألوه دابب ولوه تفكر بالك إيه أبروني تلك أو ديوان fàlá yẹ̀bánakùnmù lọ́wọ́ fi ìzìmátìsì ọlọ́run òbèrè kan lọ́wọ́ yín tó fi ń dá gbogbo yìí ọlọ́run dẹ̀kẹ́ pé à kàtà yẹ báyìí àbí báyìí ọmọ tó fi ń dá gbogbo yìí ó di ẹyin nítorí ẹni tó máa bèèrè kan lọ́wọ́ rẹ̀ àìnáwó mọ̀ yẹn tó bú olùmí ní zimátìsì ṣe yìí ẹni tó bá ń mẹ́tì ibi ṣe tẹ́lẹ̀ tọ́lọ̀ bá bèèrè pé àfikẹ́ ẹ̀sán kankan fún ìjáwò tí mo dábò yìí yìdìrí kò hu yóò ọlọ́wọ́ bá mu tí mo yẹ kó bò hu aláwọ́dì ti náàrí jẹ́ àmì ọlọ́wọ́ àfi ojú ẹ̀ gbolẹ̀ nínú ọ̀nà jẹ́ àmì mọ́ torí kò lè ṣe ó di yé wa rọwá muslim ọ̀nà ibn umar radiyallahu anhu kana rasulullah sallam qala al muslimu aw al ọmọ ya musulmi ni láyẹ̀sìlímọ̀wó láyẹ̀sìlímọ̀wó kò ní sí àbòsí fún un láyẹ̀sìlímọ̀wó kò ní jùlẹ̀ fọ́ta kánà fi àjẹta àkíyí ẹni tó bá gbọ́ bùkátà ọmọ ayẹ́ mùsùlùmí kánà láwọn fi àjẹta ìyí ọlọ́wọ́ gbọ́ bùkátà tiẹ̀ náà ń farajá àni mùsùlùmí kúrùbá ẹni tó bá gbé ìṣòro kakó fún mùsùlùmí farajá lọ́wọ́ àni òbí àkóbọ̀tà min kúrùbí yóò mẹ́rin kíyàmà ọlọ́wọ́ gbé ewu kú fún nínú àwọn ewu ojú ọ̀gbìn alkiyama mọ̀sátara mùsùlùmán ẹni tí wàá bú àṣírí mùsùlùmí fẹ́ra olùwàwò yóò mọ̀ alkiyama ọlọ́run bú àṣírí ẹ̀yìn ọ̀gbìn alkiyama wọ́n mú sábà àṣírí wọ́n ọlọ́ọ̀bà wọ́n tún náà àṣírí wọ́n ọlọ́ọ̀bà ọ̀nà ẹ́ kábọ̀ báyìí sọ́lá nàbí kiri wàhálà àlìhí wa asàbí àjùmáyì wasalaamu wa rahmatulahi wa barakatuh